nínú bíbélì òjíṣẹ́ ọlọ́run tí wọ́n tún jẹ́ wòlíì ní àìsáyà àti jónà èyí ló mú kí ọ̀rọ̀ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń kà bòròbòrò lákòlò àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ògùn yìí yààyàn lẹ́nu nígbà tó pe orúkọ ara rẹ̀ ní àìsáyà jónà tó sì tún jẹ́wọ́ pé ní tòdodo ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Aláròyé ṣe fún un láìpẹ́ yìí Isaiah Jonah ṣàlàyé bí òun ṣe di ọmọ ẹgbẹ́ òkùnkùn àti bí ọ̀rọ̀ náà ṣe sọ dèrò àhámọ́ báyìí níbi tó ti ń gé kàbámọ̀ jẹ èyí ni àlàyé tó ṣe. Aláròye máa wí o. orúkọ mi ni Isaiah Jonah ọmọ Benue State i'm twenty seven years old mo ń gbé ní onígbẹ̀dù mo ń kọ́ṣẹ́ awakọ̀ tírélà. ìgbà wo lo di ọmọ ẹgbẹ́ òkùnkùn yẹn láti láti tó ọdún méjì báyìí sá. báwo ló ṣe di ọmọ ẹgbẹ́ òkùnkùn. ẹnìkan ẹni yẹn ó máa ń díje lọ́ máa ń díje tínẹ́sì lọ́ máa ń pe ẹni yẹn ó bá mi ó bá mi sọ̀rọ̀ ní àkọ́ báyìí pàdí mi wá lè darapọ̀ máa hàn pé á help mi n pé in case tí n bá níṣòro bí ẹnìkan bá mi jà pé àwọn lè lọ àwọn lè kọ̀yà fún mi wà ní kò sí wàhálà. báwo ṣe sọ ẹ̀dọ̀ ọmọ ẹgbẹ́ wọn. ọmú mi ọmú mi wọ́n fi aṣọ wọ́n fi aṣọ di ojú mi wọ́n dẹ̀ fi wọ́n fi nǹkan kan sí mi lẹ́nu kọ́ ẹ́ róbótó róbótó wọ́n wá ní kí n gbé mi kí n dẹ̀ gbé mi tò lẹ́yìn yẹn náà wọ́n wá ṣí ojú mi wọ́n wá ní gbogbo nǹkan tí mo rí ìgbà yẹn mo gbọ́dọ̀ sọ fún ìdàlàyé kankan wọ́n ní ẹgbẹ́ ààyè jẹ́ ẹni mi pe ẹni mi lọ jẹ pe ọ̀tá ni wọ́n mi lọ jẹ tí n ti rí wọn kí n má fojú wò so kí ló sọ èrò that was Thursday ní àárọ̀ nǹkan bí abi nine ni femi Fẹ́mi yẹn jẹ́ mẹ́mbà ọ̀rẹ́ mi ẹ̀yẹ lòun náà tòwé pè nìyẹn pé à ń ní mi lọ ibi iṣẹ́ ó wá ní ṣé mo lè wá sí school inú school wá ní no problem school ICT nítorí nítorí àti mo ṣáà débẹ̀ mo ṣáà rí àwọn tó kù àwọn àjọ àjọ wa àṣà à ń ṣe fàájì ṣe àwàdà kò pẹ́ bí nǹkan bí a bíi three hours. kí ni wọ́n ń ṣe ní ICT tó fi pè é à ń ṣe hangout ní hangout náà padà lórí mi kó sọ fún mi pé nǹkan báyìí ló ń ṣe bò mo gbà tí máa dé school mo rí pé àwọn ọmọ school ń ṣe nǹkan ìgbà tó máa tó nǹkan bí abi three hours sígbà tí mo débẹ̀ nǹkan rí àwọn squad tó ń bọ̀ tó ń pọ̀ rìn wọ́n kàn ń pariwo Ajax men next mo kàn gbọ́ tó ń yìnbọn gbólà tó ń bẹ̀rẹ̀ sí ní yìnbọn ibẹ̀ ni èmi ti du ẹ̀mí ara mi tí mo ti mo ṣáà sàkóhùn bẹ́ẹ̀ mo mo dúró wo torí ìbọn for the first time kọ́ máa yìnbọn bẹ́ẹ̀ nǹkan yẹn ò ṣẹlẹ̀ lójú mi rí pé kankan wà wọ́n kàn dà àwọn bolẹ̀ nǹkan yẹn ò ṣẹlẹ̀ lójú mi this is my first time. nǹkan ọjà wo ló wà lọ́wọ́ tiẹ̀ nígbà tí ọ̀sá nígbà tí. níwájú ọlọ́run àtẹ̀yàn báàgì lásán ni mo gbé kò sí nǹkan bẹ́ẹ̀. ohun tá a gbé látọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni pé ẹni yẹn pè é kó wá ṣe bodyguard fún síbẹ̀ ni ìyẹn fẹ́ mi wọn kọ kò sọ pé kí wọn ṣe body guide torí ẹni yẹn bí ọ̀rẹ́ ọ̀rẹ́ kò lè sọ pé kí wọn ṣe body guide fóun. kí ló kọ̀ pé ẹ fún. ó ní kí n wá pé Isaiah where you where you dey mo ní mo wà ní ó dẹ̀ ní pé kí n máa bọ̀. kí ni nickname ẹ ń bẹ̀ kí ni wọ́n ń pè wọ́n. a máa ń pè mí ní Sparrow. kí ni ipò Fẹ́mi nínú ẹgbẹ́ òkùnkùn. Fẹ́mi jẹ́ igbákejì tí mo mọ̀ nọmba two ẹgbẹ́ ẹ̀yẹ ṣé ti ìlú ìtòrí àbí ti inú school ti inú school ICT. bẹ́ẹ̀ ìgbà tó máa di ọjọ́ kejì ni mo gbọ́ pé àwọn tó wá yìnbọn jọ yẹn pé wọ́n padà pa Fẹ́mi. òde ìjà wo ló ti bá wọn lọ rí láti ìgbà tó ti ń bá wọn ṣe pé èmi ò fi bẹ́ẹ̀ ráyè kún pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń tẹ taratara ráyè iṣẹ́ tí mò ń ṣe gbà mí láyè láti lè máa ráyè ló máa tẹ̀lé wọn bọ̀ bóyá mi lè sọ bóyá torí owó tó wà lọ́wọ́ mi torí mi ò èmi láìpẹ́ máa ṣiṣẹ́ jọ Sunday nìkan náà mo ní àyè láti máa wà bóyá ìyẹn ni ọwọ́ à ń fà tó máa fi ní kájọ máa wà kájọ máa flex máa ìdáráyè jókòó sí mo máa náwó ìgbà tó máa di on twenty one mo ń lọlé onígbẹ̀dù náà mo wà mí kúrò onígbẹ̀dù ìgbà tó máa di twenty one ní ìrọ̀lẹ́ àbẹ̀ mọ́ alẹ́ ni mo rí ra àwọn kan tó ń cross mi mọ́lẹ̀ nìyẹn so wọ́n ṣáà drag ìgbà tí màá wojú ẹni ó wá jẹ́ ọlọ́pàá àdúgbò wa ó wá ní kí n respect ara mi ní kí ni mo ṣe kí ni mo ṣe mo ṣáà fẹ́ máa bá wọn drag ah, wọ́n ṣáà wọ́n kọkùn mi wọ́n gbé mi lọ sí ìtorí police station tó wà ń torí ibẹ̀ lọ́n gbé mi lọ lọ́n wá ń béèrè pé ìjọba ìjọba pé ibo mo lọ pé kí ni mo lọ ṣe ń bẹ̀. fọ́tò tó yà sórí fóònù ẹ tí àwọn ọlọ́pàá yẹ̀ wò wọ́n rí báàgì tó gbé kọ́rùn bẹ́ẹ̀ni báàgì aláwọ̀ búlù tó gbé kọ́rùn bẹ́ẹ̀ni kí ló wà ní báàgì yẹn. kò sí nǹkan nú ẹ̀sà. ṣé o mọ òfin ìjọba lórí ṣíṣe ẹgbẹ́ òkùnkùn? mo mo mọ sá. kí ló mọ nípa ẹ̀. wọ́n ní ọmọ ẹgbẹ́ òkùnkùn tó bá tó bá mú torí òfin òfin fàyè gba ẹgbẹ́ yìí so kí nìdí tó fi wá ṣẹgbẹ́ tí o mọ̀ pé ó lòdì sófin ìjọba. ẹ sà ìgbà tí mi gba ìmọ̀ ni ni mo fi ṣe nǹkan yìí tó kíjọba ràn mí kán kán jọ kán ṣàánú mi tí ilé má fi lè bọ́nú ilé mi ní ẹ bá padà sí sẹ́yìn síbẹ̀ mọ́ kán ràn mí lọ́wọ́ ni láti lè yọ mí kúrò nù gbogbo gbogbo wàhálà yìí. àwọn wo ni wọ́n pa Fẹ́mi. àwọn àyè ló pa wọn àwọn olùmọ̀ nínú ẹgbẹ́ ayé tí wọ́n ti ṣekọ̀ yẹn. mi n ṣọ mi n ṣọmọ school mi n ṣọmọ school. àwọn olùwọ́n mọ̀ mi. mi n mi n dẹ́ni bọ́dì. ìgbà wo lẹ́yìn ṣèpàdé bó lẹ ti ń ṣèpàdé. mi n bá wọn mi n bá wọn ṣèpàdé sà torí mi máa lọ ibi iṣẹ́ lẹ́yìn ìjọ sunday nǹkan máa wà èlé kò dẹ̀ ń ṣe gbogbo àdán máa ń ibẹ̀ ráyè torí mi family man ni mi. o ti níyàwó. bẹ́ẹ̀ ni o ti bímọ. ti bímọ ìyàwó mi dẹ̀ wà mí nígbà sá. oore wo ni ẹgbẹ́ òkùnkùn ti ṣe láti gbà tó jọyìn. lẹ́yìn lẹ́yìn pé àjọ wà pé a wà níbì kan bóyá ilé olókùnkùn a máa mú ògoro bóyá bí oníjẹ̀dì kẹ́nìkan san owó kó kọ́ rajà kan lẹ́yìn yẹn dáṣọ. sọ kí ló fẹ́ kíjọba ṣe fún ọ jẹ àkọ kíjọba ràn mí lọ́wọ́ náà ni. nígbà tó bá bọ́nu eléyìí kí ló kí ló pinnu láti ṣe. mi lè mi lè tún padà síbẹ̀ mọ́ torí kò sẹ́nibọ̀dì wọn tó gbá mi dé ibi tí mo wà báyìí lóyún tí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ̀sìn mi nìkan mo rí ara mi nìkan mo rí mi ìgbẹ́ anybody. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv.